now. I'm confused, someone should just wake me from my sleep now. Lórí kò yé mi Ah, the situation I am, I'm in love with these people, but I don't know what to do again now. KKKKKKK. I'm highly confused, I don't know what to do now. Someone should help me out of this now. Kike me, Save me out of the Wow. Yes. ṣàlàyé fún ọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin ti sú èmi báyìí i'm not interested in any woman or trying to go into any relationship now. Mommy mi kò sọmọ kan lára àwọn obìnrin ayé ìsìn à bí kò fòrò ẹ̀mí èèyàn ló máa ń gùn wọn inú ilé ní ìlú agbé egun gẹja fi wá gbé nǹkan tó máa fún mi ní wàhálà lójoojúmọ́ kàkà bẹ́ẹ̀ kí n kúkú dá wà kí n live as a single man for the rest of my life ó pè mí ju kí n lọ gbé problem lọ màá kúkú lọ di fada. ẹ wo mọ́mì ṣé àwọn ọkùnrin tí wọn ò níyàwó ṣé wọn gbélé ayé ni ọlọ́run fi ṣe olùrànlọ́wọ́ fún ẹ̀yàn ọkùnrin náà wo ìgbésí ayé tí àwọn ọkùnrin tí ó ní aya nílé àtàwọn ọkùnrin tí wọ́n ní aya nílé wọ́n náà wo ìgbésí ayé tí wọ́n ń gbé ìṣẹ̀dá tí wọ́n dẹ̀yàn dẹ̀kẹ̀ yìí ìṣẹ̀dá tó ń bá abo ṣiṣẹ́ pọ̀ fún ìdí èyí o gbọ́dọ̀ fún obìnrin láyè nínú ayé ẹ̀ akọ́mọláfẹ́ ọláyíwájú àìsàn. kéékèèkéèkéèkéèkéèkéèkéè mighty confused. I don't know what to do now. Someone should help me out of this now. Kike, get me, save me out of this. onísùúrù nígbà ìṣòro ọmọ àṣàlùgẹ̀dẹ̀ bí ẹni tí ò lóbìnrin mú kí ló dé kí ló ṣẹlẹ̀ tó bẹ̀ kọ́ lọ́wọ́ báyìí. àwọn wáfà kan ló wà very important pé mo ní ìdẹ láti gba contract mi pẹ̀lú. mi àgbára Ọlọ́run ìwọ náà ló máa award contract mi fún un àmọ́ ṣó títú gbogbo ibi tó yẹ kó tún nínú ọ́fíìsì. títú everywhere àwọn títú títú. kò dẹ̀ máa wò ó nǹkan tó ń wá lọ sí ṣòkòtò àpò ṣòkòtò ẹ báyìí ló wà ó ṣí drawer yẹn this second drawer. mo sọ náà. nǹkan tí mo ti tú bí ẹni wá mo ti tú jẹrí nínú ìdílé mi. kékékékékékéké amáríkó. what to do now. Someone should help me out of this now. Kike, me, save me out of this. Oh. Kike, Kike. Kike. bá ti rí lójú wọn báyìí ìròyìn tí mo bá gbé lọ sùn pẹ́rẹ́ everything ìyọnu máa bá ní kílẹ̀ tó mọ́ very beautiful lady o. <laughs> èmi wà kitchen ni mo ṣoúnjẹ ẹ̀ um, mo tò àwọn plates ibi tó jẹ wà. No, I don't know. Let's see how it goes. Who got? I won't go to a bit. I'm sorry, you could later. So, welcome to my home. You Nínú ahèrè tí mo ti mọ ní ìlú. <laughs> Ahèrè ibi ti báwo? Ọdún ti ti pa wa. Àfẹ́ọ́bà mi gan-an kò tó bàtà yìí now. Come on, stop teasing me. I am not, honestly, this is a very beautiful apartment. uh, um, you know what? Let me just show you to the room, then I'll come back for this. Don't worry. okay, start. okay. Oh, this is really nice. Oh. this is the bottle of. hey, come on, come on. Um, I've been okay. Uh, have to go to today. I really do not have time to attend to you, okay? Mm-hmm. Because of my very busy schedule. But tonight, gbogbo nǹkan tó máa ń ṣe fóbìnrin <laughs> tó fi máa ń dùnnú tí gbogbo ara ẹ fi máa ń ṣe rìndìnrìndìn nínú tó fi máa ń rin irun ẹ̀rìn tó bọ́ sí ẹlẹ́nu yìí <laughs> gbogbo ẹ̀mí èmi kìíní puis t'es long allez. Mm -hmm. I'm serious about it. <laughs> so I'm not serious. wait, wait, wait, wait. What is it? Wait, wait, wait, wait. Uh, <sighs> mm? Baby. Yeah. I'm really sorry. For? We can't do anything tonight. Why? actually move on. I'm so sorry about that. So, we're just gonna sleep. Yeah. um, could anybody call my last be two days? No, oh, two days. Mm -hmm. So for two days, we're not gonna do anything. ṣó ti abínú nìyẹn ni. no o he explained for me. mo understand now let's just leave. ẹ but uh, tèmi àti ẹ bá ti fẹ́ sùn ṣé bá ṣe máa sùn rẹ ni àkùdẹ sáré I'm in love, I know, but I don't know how to go about this right now, yeah. Mm, KKK, the situation we are in, the girl about it now. I'm confused, someone should just wake me from my sleep now. Hurry, could hear me more. Ah, the situation I am, I'm in love with these people, but I don't know what to do again now. I'm highly confused, I don't know what to do now. Someone should help me out of this now. He can get me, save me out of the Thank you. látàárọ̀ tí mo fi jáde yẹn òun ìfilẹ̀ náà ni mo ṣe bá òwe ìṣe ilé bíi ilé ẹran. Someone Ah! Mo ti wá dọ́kọ̀ délé dání mo báyìí. Ẹ̀wọ̀n ti Kọ́ládé ní kémi fi ṣaya. way. I would rather remain single for the rest of my life than get married to this pig. God, that's my fault. too much noise. sùn bí àdàbà òun ló máa ń jogún ayé o pàápàá tún jogún ọ̀run sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀ sábàbí lásán ni o mo dẹ̀ fẹ́ kó ní sùúrù dáadáa kó lè rí òótọ́ ọ̀rọ̀ bá mú sórí eré wà nù ibi ibi wà nù eré tìbìtìrì ládálẹ́ ayé yìí o ó má ṣe sùúrù ni o o ò dẹ̀ gbọ́dọ̀ le. kí n má le. o ò gbọ́dọ̀ le ń kan mí lẹ́nu kò lè jẹ́ kí n rójú ráyà ara mi. àmọ́ sórí ẹni tó ṣe nǹkan tó dùn ún lé ni ó ṣeé ṣe kó tún padà ṣe nǹkan tó máa dùn wọ́n nínú lọ́la kí ìmọ́lẹ̀ lè tàn sí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí o gbọ́dọ̀ ṣe sùúrù dáadáa má le o má le o. wa o. mo fẹ́ wàá ṣẹlẹ̀ ní tí mo wà yìí o. Ah, ọ̀rẹ́ yìí ni mi ò tiẹ̀ understand ẹ̀ mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí o ò lè believe wípé láti ìgbà tí mo ti wà lọ́dọ̀ ẹ̀ kò ṣí mi láṣọ òwúrẹ́ ìfẹ́ àkọsí ẹ̀ fọwọ́ kàn mí rárá tí mo bá tún try láti gbé e súnmọ́ tí mo gbé e súnmọ́ ó kàn máa ń gbé e sá máa ń gbé sá fún mi kí ló ṣẹlẹ̀ ó o èmi ò mọ èmi ò mọ ọwọ́ ló mọ́ náà o ṣòkòbó ni àbí kí ló ṣẹlẹ̀ ọmọ kò ṣeé fi sára kú náà kí n ní sùúrù. Hello. Hello, Remy. What's up? Èwo <laughs> lè ṣe ṣé wà? Èmi nìyẹn o. Alpha kí ló ń bọ̀? Ah, yes o, Abuja mo wà o, Abuja lé owó. Ah, why not? o free now o lè dé sọ́dọ̀ mi o lè dé sọ́dọ̀ mi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ilé mi ilé ẹ̀ náà no problem anytime anytime you're welcome <laughs> èmi náà ti mí ìfẹ́ ọlọ́run ẹ̀dà kò sí problem hmm, tó bá kàn ti fẹ́ kúrò jẹ́ kí n mọ̀ eh, no problem I'll pick you up in the airport. All right, darling. Take care of yourself. Okay, bye. I'm in love, I know, but I don't know how to go about this right now. Yeah. Mmm, KK looking at the situation we are. I don't even know where to go about it now. I'm confused. Someone should just wake me from my sleep now. Rico, hear me more. Ah, the situation I am. I'm in love with these people, but I don't know what to do again now. i K, K, K. I'm Maliko what to do now. Someone should help me out of this now. Kike, get me, save me out of this. nǹkan tí èèyàn bá fi sílẹ̀ ń lẹ́nu ewúrẹ́ tó èèyàn gbọ́dọ̀ gbé nǹkan tó kù ìkàlẹ̀ kó wá jìnnà sí i èèyàn kàn máa fún àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn láyè láti wọlé wọn èmi ò dẹ̀ lè ṣí ọkọ mi pẹ̀lú anybody ah mi ì fi ẹ̀ lè gba láíláí nítorí èmi ṣọra bá ti nǹkan mi ń dì bàjẹ́ o ṣé wàá rí i pé àbújá la rí bàbá yìí. Okay. like seriously mo ní láti go round the city but mo fẹ́ kí n rest at least bóyá bí ọ̀la àwọn ọmọ àti balẹ̀ dáadáa wọ́n lè ráyè wá pick me around the city wọ́n lè wo àwọn beautiful beautiful places bí nǹkan time of paint Àbújá. ṣùwárí nǹkan tí mo máa ń sọ fún ẹ lórí fóònù báyìí ẹ tó máa ń dàbí ìgbà tó jẹ́ pé mò ń jarun mo ní pé ẹ máa wá sí ilé kẹ wá sílùú yín kẹ wá invest dáadáa ìlú wa ti dáa nàìjíríà ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ìgò bẹ̀tà ìgò bẹ̀tà nàìjíríà ti ń bẹ̀tà bọ̀ ní ibẹ̀ nígbà òkú ṣe máa báyìí lọ ṣé ìwọ fún ẹ ṣó ti fojú ara ẹ rí báyìí pé kò ń ṣe bó ṣe fi nàìjíríà sílẹ̀ yìí ọ̀rẹ́ mi kò yí sí i tó bá wà lọ́hùn yẹn náà ìwọ gan mọ̀ náà ọmọ tó bá tèsì bẹ̀rẹ̀ náà ìwọ gan hmm. <laughs> but notwithstanding in short Nigeria ti change gan fún ìtẹ̀mọ̀ fún wẹ́dà yìí ó tún lè ṣe kíní báyìí <laughs> you were nice apartment you very nice apartment. ṣòro máa wọ̀ mo fẹ́ kó o enjoy Nigeria dáadáa eléyìí tó wálé ah, ah. mo fẹ́ kó o mú ròyìn gidi lọ bá àwọn tó kú lọ tó bá ti di ọ̀la gẹ́gẹ́ bó ṣe sọ tó ti rìláàsì tán dára ẹ ti balẹ̀ i'm gonna take you out to some very beautiful places tó jẹ́ pé tí ìwọ kan bá débẹ̀ tí ìwọ kan bá débẹ̀ ó máa gbàgbé ìlú òyìnbó. Ah, I can't wait to see your husband because I know you have a face. Uh-huh. Ah, ah. eh? My husband is the best. Just forget it. <laughs> oh baby, that's all. Oh, yeah. hey, wow, come on. Friend and um, my very good friend and sister, um, my childhood friend, this is Kemi Sola, all the way from UK. and this <laughs> is my husband. You're welcome, sir. <laughs> <laughs> tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ tó ní pé òun fẹ́ wá sí Àbújá ọ̀rẹ́ mi ó lóun childhood friend mi ó lóun fẹ́ wá sí Àbújá kò lè lẹ́nìbọ̀dì lábújá ń bíbẹ̀ so òun lè mú kí no problem pé kó máa bọ̀ lọ́dọ̀ mi ń bíbẹ̀ fúngbà tó máa fi wà lábújá. ẹ but baby what happened kí ló ṣẹlẹ̀ sí ẹ immediately tó rí gẹ́rù yẹn ah, ó kàn faint ṣé nǹkan kan ṣe ni ṣé o sick ni àbí nǹkan kan ṣẹlẹ̀ láti ọ́fíìsì ẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. I'm in love, I know, but I don't know how to go about this right now. ọkọ mi lápẹ́. kí ló lè ṣe ọkọ mi lápẹ́ lánàá ẹ̀ lọ́kọ̀ dídí faint pain ṣé wọ́n ti tẹ̀lé. kò kúkú sí ìkó ṣebí bẹ́ẹ̀ là ń bí ni àtànú tọrọ yẹn ti ṣẹlẹ̀ òun ni mo ti ń bí tí ò dá mi lọ èmi fúnra mi mo ti crack brain títí títí tí pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sọmọkùnrin tó kò déédéé fẹ́ǹtì báyìí mi ò rí o but the only thing tí mo observe ni pé bó ṣe ṣáìtì ẹ̀ báyìí òun kìíní ìgbè tó dẹ̀ dúró I don't get it. anyway bóyá wọ́n ti stress ara wọn jù ń bíṣẹ́ àbí kó jẹ́ pé bóyá heat or kó jẹ́ traffic anything can cause it. heat àti traffic ṣé dáńfó ló wà délé ni tí heat ṣe ń mu àbí ibi iṣẹ́ tó lọ ṣé gígẹ́dú ló lọ gé lọ́hùn ṣé bí ní ọ́fíìsì ló wà látàárọ̀ dalẹ́ tí efe kọ́lá lámẹ́ jọ ebo wà níyì títí ráyè wọnú kan ẹ̀ tó fi ń da lóòrù tó wá jẹ́ pé ló wá sí ibi tí ìtìtì mi kò ṣe fẹ́ǹsì síbẹ̀ ọ̀rọ̀ mi lé lórí kó jí kó tó wá délé <laughs> kò sí wàhálà àti stress àti heat àti gbogbo nǹkan tó ń dà láàmú tó bá ti jí ó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi ó kúkú mọ tó ń tí ò bá sọ mi ìrìn jẹ́ kó gbádùn. した時に、ね、でもそれがとても怖くなかった。あ、それをにはここにもたらこれでも。で、ロストリー。ẹ̀yìn kí n sọ̀rọ̀ n tẹ̀ ní pé kí n bí ẹ̀ láti ọjọ́ tó ti dé mi ò rí i pé bí àwa àti ọkùnrin kan ẹjọ́ sọ̀rọ̀ lórí fọ́ọ̀n ìyá àti nǹkan kò tiẹ̀ sọ pé o ìfẹ́ àbí nǹkan kan mo ṣe ò ní ọkọ̀ kó tó di ipò wá sí nàìjíríà. Hmm. Hmm. Hmm. question tó béèrè is a long story àti pé kò yí sí náà bó ṣe ń rẹ̀ ṣé o páwọn ọkùnrin ọ̀hún yẹn náà gbádùn tuntun yẹn wọn ò gbádùn kò sọkùnrin gidi ń bẹ̀ yẹn náà òkè kí ló mú àwọn ọmọkùnrin ọ̀hún yẹn tó ń wá sí nàìjíríà tó ń wá márì kò yí náà ni ó ṣe máa bá mi dúpẹ́ last relationship tí mo ní. Ah ẹ̀mí mi ló kù tí ó gbà ó pa mí ká yẹ azin. ọkọ̀ ọkọ̀ náà ló kọ́kọ́ lọ́rùn àti jẹ́ àárẹ̀ rẹ̀. àwọn náà wà sẹ́sùn. ara ah. ah, rẹ̀. Uncle good morning. How are you guys? Dear, can you make me tea, please? Thank you. Sir, can you try and make me tea, please? Ó kí ló ṣẹlẹ̀? Ṣé o fẹ́ pa mí Kí ló dé? Ìjọ ìjọ ìjọ ìgbẹ́ ìṣàwọ̀ ẹ̀rọ ìwé ṣe. Ṣé ìlú ọ̀nà àkọ́kọ́ wọ́kọ ni? Ṣé o ṣe ṣe ṣe ojú òkè ìṣẹ̀lẹ̀ fún ẹ? Ó fẹ́ ìkúrò ìjọba lọ́wọ́. Ó jẹ́ ìgbà tí wọ́n á kú sí ìlú ìjọba tó fẹ́ pé o máa fi mí lọ́rùn sílẹ̀. Àtẹ̀tẹ̀ ọlọ́run, ayé mi ni wá mi ò ẹni bọ̀ tó gbọ́ tó bá fẹ́ mo sì gbọ́ pé òtún kò rọ̀ mí sí kò má pa mí fún àwọn òbí mi balẹ̀ lóyún ló sì. ẹ ẹ ẹ ẹ let me make the tea for you. Are you enjoying the meal? Of course I am lágbára ọlọ́run ó ní ìbábi tó yẹ kó gbà lọ ìjọ. kò káyé ìtàn mẹ́rin kiri kò káyé rárá àti rárá jẹ́ tó yẹ ọlọ́run ó lọ́ máa kọ́kọ́ lórí rẹ̀. ìgbà tí àlùkò mò ń mò ń ah, ah I'm coming now. I'll give it to you now. Right. You take a break. No, I'm, I'm good. Just, just, just no, no. very little. What's your plan for today? kanra wa o ẹ jọ̀wọ́ o kí ni kí n ṣe. kí ló pé mo kàn ń bẹ̀ sọ̀rọ̀ pé bóyá máa tún ìtọ́pẹ́ mi ò láìkẹ́ what is this? what is there are we not friends. Kẹ́mi Sọ́lá. mi ò láìkẹ́ mi ò láìkẹ́ rárá àti rárá máa sọ fún mi bó ṣe máa treat ọkọ mi ni ọkọ mi ni nà ó tó bá ṣe wù mí ni mo ṣe lè handle ẹ̀ jọ́ torí ọlọ́run má dà sáàrin èmi àti ẹ̀ ṣó ti bá ṣé nǹkan tó bá ṣe mí báyìí nìyẹn. okay keke i'm very sorry mo mo wa sorry tó bá yẹ pé nǹkan tí mo sọ ó láìkẹ́ but i don't know mi ò tẹ́ mo ṣe fẹ́ pòtẹ́ pẹ̀lú ẹ̀ but eh, eh, i'm i'm just saying i'm very very sorry i'm so sorry but mi wá láì bó ṣe work out on me just like that bàtú ṣe pé mi àti ẹni jà tẹ́tẹ́lẹ̀ má bínú i'm sorry. Kẹ́mi sọlá ìwọ náà try láti understand me sórí àwọn ọkùnrin bó ṣe wà yẹn ìmọ̀ ẹ̀ ló pọ̀ jù nínú wọn ẹranko ni wọ́n pọ́nbélé gbogbo wọn pátápátá láì ju ẹnì kankan sílẹ̀ ẹranko ni wọ́n yes tó o bá tí ì mọ̀jú mọ́ wọn tàbí kó o kó kí mọ́ wọn lórí àbí kó o fi nǹkan kan burúkú kó o fi ṣe wọn ṣá wọn ò kì í gbọ́ràn wọn ò kì í gbọ́ràn bọ̀rọ̀ wọn gbọ́ràn bọ̀rọ̀ ṣó ti yẹ àbí ìwọ náà kẹ́yìn ìmàjè o kò déédéé wọlé dé o dẹ̀ wò wò wò wò bẹ́ẹ̀ ni pé wà lórí stage o dẹ̀ fẹ́ǹtì kí ló túmọ̀ sí ṣé inú ẹ dàrú ni ṣóyè ikọ ẹni ìgbà tó kì í ṣe obìnrin tábà sọ pé bẹ́ẹ̀ ọlọ ṣẹ́yún kò lè sọ fún mi definitely ó hàìdì nǹkan kan fún mi nínà ọ́ èmi bó ṣe gbà sórí mi ò kì í tẹ́kì ṣìtì látọ̀dọ̀ ọkùnrin àmì ò ráyè ọ́ mi ò lè gbà ọ́ kọkùnrin ṣe mi báṣubàṣu náà lọ́nà náà mi lè gbà ó ní láti explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi tí ò bá explain fún mi kò ní gbádùn ara ẹ̀ nulẹ̀. ok ok nǹkan tí mi kò fẹ́ tí a láti sọ nísìnyí pé kó try láti ní sùúrù sùúrù ló máa fi yanjú ọ̀rọ̀ yìí ó mọ̀ pé wàjúwàjú ò ṣeé ṣe gbogbo nǹkan tó ń ṣe just try and be calm. wo wo wo sórí kẹ́mi sọ́lá ọ̀rọ̀ ọkùnrin ayé ìsinmi ò ṣe bá lo sùúrù pẹ̀lú. àìrọ́ èmi ò ráyè sùúrù pẹ̀lú ọkùnrin kankan ṣé ọ̀rọ̀ ọkùnrin bó ṣe wà ẹ́ wọ́n sí mi gan ọlọ́run bá ń gbọ́ wọ́n jagbèrè seriously wẹ́rẹ̀ pọ́nbẹ́lẹ́ ló gbọ́dọ̀ máa fi bá wọn lò kó ń ṣe sùúrù ṣó ti bá wo ṣe ń gbé kí wọ́n sọ ṣé ó rí bóyá bá mi sọ̀rọ̀ kò tọ́rùn mi o ọlọ́run bá ń gbọ́ ó ń gbá lórí mi seriously ó lórí mi bàjẹ́bàjẹ́ bí mo ṣe rántí ọ̀rọ̀ yẹn lórí mi ń dàrú ó tó bá dẹ̀ dé tó bá dé mo sì máa bá a fa sùúrùtù mo máa bá a pọ̀ wàhálà nínú ilẹ̀ tí ò bá ṣàlàyé nǹkan tó ń ṣe tó fi fẹ́ǹtì fún mi èmi àti àrídọ́ gbádùn ara nílé. that's what is between you and him I'm in love, I know, but I don't know how to go about this right now. Kíkẹ́, ń bẹ ìdú, ẹ̀gbọ́n mi. Abẹ́rẹ́ tó nǹkan mi sùn. Ǹjẹ́ òun ti jẹ irú oúnjẹ báyìí bẹ́ẹ̀? Ah. Ó ti pẹ́. Eh. Irú ẹ̀gúsí wò lélẹ̀ náà? Mo hmm. <laughs> mọ hmm, hmm, nǹkan kan náà. Màá jẹ́ pé gíráàmù kò lè máa dúró. <laughs> Mo fi sàánú. <laughs> àkọ́kọ́ máa ẹ jẹun yìí you know I lost my appetite. Hmm? sorry. Ah, ó dẹ̀ wá dùn. You lost it. Ìyá mi tọ́pẹ́ láì mi. Ìgbà wo ni? ìyẹn ga kìí jẹ́ òun dùn ìṣẹ̀wá láti látara òpó ìjọ. Ah, báwo ló ṣe máa ń rí?

ẹni tí mo fẹ́ sí lérí ló ń jẹun bí wọ́ bíà ó fi ṣe ń jẹun òun lọ ráìsì ló ń lẹ́jà mọ́ fún báyìí ṣé bó mọ̀ rè very respected and reserved nǹkan mọ́ fáìn àti kó fáìn kó ya wèrè máa padà dúró tí ètò fáìn jẹjẹ ó ti dáa. yín tó ń bọ̀ dé. lójú mo bá pàdé. ó tún dojú ayé a tún fojú kan ra wa. ojú tí kejì. ẹ jọ̀wọ́ o kí ni kí n ṣe. kí ni kí n ṣe àní o kí ni. máa ti ń lálàá ìjà tó bá ti lálàá ó máa ń pàdé ọmọ kan lójú àlá very beautiful lady lọ́lọ́run máa ń rí lójú àlá òun tó jẹ́ pé tí nǹkan bá ṣe òun tó jẹ́ nǹkan tí ò dáa tó ń bá máa fi jí tó ń bá rí lójú oorun everything dẹ̀ máa wà soft kódà tó bá jẹ oúnjẹ lójú oorun tó bá jí sáyé báyìí ó máa dàbí pé ó ṣẹ̀ṣẹ̀ jẹun tán ni tó bá ti rí girl dẹ̀ o. ó ga o kódà ibi tó wá lè dé pábánbárì ibẹ̀ ọmọ tó máa ń rí lójú àlà tó bá pàdé ẹ̀ lójú àyè. Hmm. kò wá mọ nǹkan tó fẹ́ ṣe ó wá confused ó dẹ̀ ti wà in love pẹ̀lú ọmọ yẹn. kí lèèyàn tó fẹ́ ṣe pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ yẹn. sí ìtòyẹ bó ti lọ́ọ̀bẹ̀ ó ti fall in love pẹ̀lú ẹ̀ tó lọ́ọ́ bá náà. yes náà kó lọ́ọ́ bá kó sọ èrò ọkàn ẹ̀ fún. that means God really want them together still have something in doing Call Oba. Abi. àbí. báyà pé lórí phone, máa sọ fún mi nítorí ó ti fẹ́ dé mi pa kẹ́ fún mi ládùúgbò fún mi ládùúgbò wo mi gan advice yìí ń bo mo ti tó máa sọ pé kó ya kó ya lọ bá kó explain ara ẹ fún un. bọ́lá ṣe lè tètè yẹn kò ní o kò ní kí ẹ̀ mọ́ ayé kan lójú àlàfo wa rí i. anyway kò sí nǹkan tó lọ́wọ́ mo lè ṣe um, but uncle kamara fẹ́ ẹ wò kò sí network níbí báyìí kò sí network lórí fóònù mo ti ń try láti pé kíkẹ́ lọ́mọ látàárọ̀ kó má jẹ́ ti máa wò pé àwọn pípò yìí dà <laughs> ẹ̀ at least ya. ẹgbẹ́ ká máa lọ sí kó lọ bá àbí <laughs> kó sọ má pè lórí fún. Mm, kéékèèké the situation we are I don't even know where to go about it now I'm confused someone should just wait. Oh. Hey. Oh kò sí sálẹsálẹ abọlọrí burúkú lẹlẹyìn ah, <laughs> ẹjọ lọ ìmọ̀lẹ̀ sí mọ̀. no no no no kíkẹ́ no you don't want to sing. sọ́ni tó bá sọ òyìnbó lórí burúkú kan síbẹ̀ tí mo bá gbégbà tún fún ẹ ojú ẹ méje ọmọ ìjọ sí lọ́wọ́ ni. Ah, ìwọ olórí láyà o tẹ̀lé ọkọ mi jáde tí èmi ìyàwó ẹ̀ wà nínú ilé. Ah, <laughs> ó mà láyà gan-an ọgbẹ́ balẹ̀ seriously babaláwo ń dárí àbí ó ṣọ̀pẹ́ àbí. ọkùnrin náà ni olú máa jẹ́ kára kí ọkùnrin kan máa jẹ ìwọlé ẹ̀rọ kan fẹ́ lọ́hùn tẹ bá ti jàjàbá sílẹ̀ báyìí ẹ máa sọ̀rọ̀ yín nìkan kò ní gbogbo ọkùnrin tẹ ti níbẹ̀ bí kẹ máa jẹ́wọ́ ni. kò yẹ bí ṣe ìwé yẹn dáná lórí just try and speak. is that wrong kini ajá òrìjà ó ṣe ọ ni. Ah! ó dà kò tẹ̀ sí wàhálà sórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ó simple kò fàjà kò fàriwọ́ ṣó ti yẹ. you are over and you welcome àti gbogbo páńkolo tó kọ́ wá nínú ilé kó ra wọnú ilé wọ́ọ́rọ́wọ́ kó dẹ̀ lọ kó gbogbo ẹ̀sùn lè jáde kúrò nílé ọkọ rẹ̀ tó o bá fẹ́ sí. sọ́ni wá wọ́n bọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ gbogbo páńkolo tó kọ́ wá nínú ilé ìdá. excuse me. kíkẹ́ kí ni tí wọ́n gbogbo rọ́bì ṣe. You have the gut to tell somebody to walk out of my house? You won't hold And who is your husband? ìwọ́n ti gbàgbé pàlejò ní ọdún ìṣe jálejò mo gbà ìsinmi náà kọ́ ni. please do not make me do something nasty. Come, Kọ́mọláfẹ́ are you are you are you actually talking to me. I am talking to you be careful. oh really. No, no, no, no, no. it's not up that. Please, just take it easy, please. Ha ha ha. Ó ti yé mi. Kíkẹ́ lọ́mọ ó ti yé mi ah! ó ti dáhùn oníṣẹ́ ẹ̀ ti jẹ́ àbí sórí ọkọ mi bó ṣe ń bá mi sọ nítorí tiẹ̀ ah! mo fura náà ìgbà tó ti jí kò tí ì fún mu láàárọ̀ yìí mo ti ń fura ó yẹ kí n rántí nígbà tó ṣì wà ní nàìjíríà kó tó kúrọ sínú òyìnbó káyọ̀dé adébáyọ̀ tó kò tí ì fún lọ́jọ́ sí oṣù lukú ni àbí o tún ti gbẹ dàbí ọkọ mi ló kàn òun kò tí ì fún un kò sí wàhálà sórí màá kọ́kọ́ lé ẹ lọ́wọ́ lọ́nà kí n tó wá fi àtọ̀ fàdìyẹ ìfọ́ ìfọ́ òun sọ ilé fún èmi níwájú ọ̀rẹ́ mi àbí kò sí wàhálà wà á bọ́ mi lókè sórí nǹkan tó sọ ẹ wà wá tún sọ. kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́. Um, madam. Can you go into the room and take a cold shower and then relax yourself with okay? it? No, no, no, you're fine. I can handle that. It's no problem. Silly now. I think I take it easy now. Today will be sister. Okay. Stop talking to my boy. Okay, you're my friend. Turn it down. You're my friend. You're my friend. You're my friend. You're my friend. You're my friend. You're my friend. You're my friend. You're my friend èmi ò pé friendship débi ọkọ tèmi o ah! àwọn èèyàn máa ja wẹ̀rẹ̀ láyé yìí o ìbọn tí mo pè é pé kó wá jẹun ó wá dì mí lọ́wọ́ mú níwọ̀n tí mo wọ̀ yí pé ìyá ti ń jábọ̀ láti lo òyìnbó látijọ́ yìí kó o dẹ̀ wá sí bíbá yọ kó o lọ́mọ sunwó dànù lóòótẹ́lì kó o má wá gbẹ́ bíbá ẹ̀ o wá fẹ́ gba ọkọ tẹ̀mí ọkọ ẹ̀mí. <laughs> oh keke stop this i'm your friend ọ̀rẹ́ ẹni mo jẹ́ now no keke ló ń sọ understand dọ́kọ̀dọ́kọ̀ how now keke jọ now. ó yá jẹ́ kí n understand mo gbọ́. àbí ah, o lè gbọ́kọ̀ ẹ̀ náà no no don't do this to me. kí ló ń ṣe ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ má rìn di o ó mọ̀ rìn dìkú dájẹ́ o ó ṣì ẹ̀rẹ́ ni ìwọ ọgbọ́gbọ́gbọ́ sórí tó bá tún sọ hàn bẹ̀rẹ̀ tí mo bá gbà ẹ́ tí mo bá bù ẹ́ ó mọ̀ dàbí ìgbà tí jì kọlù ẹni. mo ṣàkíyèsí náà kẹ́mi sọ́lá láti ọjọ́ tó ti wọnú ilé òògùn aṣọ tó gbà kárí. mo ṣẹ̀ṣẹ̀ ṣàkíyèsí ni wípé gbogbo aṣọ tó máa máa dá ẹ sí o tó máa máa dá ẹ sí o òjò gbogbo òjò ẹ̀mí tí mo jẹ́ ìyàwó oníkan ìjẹ́wọ́ onílé ẹni tó ní aṣọ mi gbogbo ẹ̀ máa ń bọ apá mi mi ìdára mi sọ̀rọ̀ mi jẹ òun sì di ìsọ̀kan mi láti fẹ́ àbí gbogbo pọ̀pọ̀ ìyọ̀ ń gbẹ hàn àbí kọ́ lè rí ó nà ti gbà wípé àjọ ní futures kan náà ni àbí orí ẹ̀ ti jà mí èmi lọ́mọ kúrò nílé. Oh, you sound so dumb ajé àmà pàṣẹ wọn máa lè jáde jáde olóògùn kọ́nà kọ́nà wọ́n ti sọ náà wọ́n náà yàrá àná yà ọkọ máa jẹ yé mi. Sorry, tí mo bá dọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀. Gbèdékẹ́mi Sọ́lá wa. Ó ti padà sílé tó tu wa. Woman, I demand to know the truth and nothing but the truth. Where is Kemi Sọ́lá? Wọ́n ló ti padà sílé tó tu wa. Ṣé ti ń bí àyè Are you there with your voice? Ìgbà yẹn kọ́ sí ọmọ sẹ́ẹ̀. Kí ni o fẹ́ ṣe fún mi sẹ́ẹ̀? Are you alright? Are you alright? Ṣé wọ́n náà wà? Ṣé wọ́n náà wí ni? iná ẹ̀mẹ́ iná ẹ̀jìyẹ ẹ̀ jẹ́ mi máa mo ti ní olórí púpọ̀ ìdàrú padà síbi tó ti wá yorùbá yóò ṣe. something is wrong with your head. ìwọ gan need to be tested ìwọ gan need to be tested. I think you, you, you have a recent problem. Where engaged you? Who asked you out? Ta ló pẹ́? Ta ló pẹ́? Ta ló pẹ́ lọ́kọ̀? Jọ̀tún rẹ̀ lọ́gbọ́n fún ẹ nínú ìdí ni. Àdúgbò ní o fẹ́ tẹ ẹ. Ṣé mo ṣe ìdúró ẹ̀sán pẹ̀lú ẹ? Wọ́n dẹ̀ máa pariwo ìwọ ìyàwó ìwọ ìyàwó. Ta fẹ́ yàwó? so o ti torí ẹ̀ o lé ọmọ ọlọ́mọ síta let me tell you something màá make sure pé mo wá ọmọ yẹn I will look for her and bring her back to this house and get married to that lady because I am in love with her. Bílẹ̀ lọ́fà wọn ò bí ẹja wọn ò bí mẹ́fà láìda wo kàkà kẹ́kọ̀ọ́ má jẹ́ sẹ́sẹ́ ni ayé àfi ṣàwàdà ni kò ń ṣe ojú ẹ̀mí mi ló ṣe máa fẹ́ ọmọ yẹn láyé láyé ah kọ́mọ láfẹ́ ìwọ rèé àṣẹ bó ṣe rí rèé àṣẹ tí ó pọlù ẹ rèé wọ́n jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo òṣì ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ẹ ó ń sọ sápò ara ẹ ni ṣé torí pé mi ò tí ì ṣọ́ ara mi fún ẹ látijọ́ ẹ ṣé torí pé mi ò tí ì ṣọ́ ojú kọlọ̀ mi fún ẹ nítorí ẹ̀ ló jẹ́ kó máa take me for granted torí ẹ̀ ló ṣe jẹ́ kó máa ṣe mí bó ṣe wù ẹ ìwọ ń sọ fẹ́ mi pé mi ò fi ṣe ìyàwó ẹ tó kí ni ìkọ́ tó tún fẹ́ tí mi ò ṣe fún ẹ láyé yìí ẹ kí ni ìkọ́ tó fi ń gbé ọkùnrin láyé lọ́rùn tí mi ò ti fi ta ẹ lọ́rùn mo ń dáná fún ẹnu lẹ̀ mo ń tún ilé èmi àti ẹjọ́ ń sùn ó tilẹ̀ jẹ́ pé àjọṣe kankan pọ̀ bọ́ mo ṣáà ń gbẹ súnmọ́ ẹ̀wọ̀n mo ṣáà ń gbẹ sálọ. sọ́ọ̀rì ìgbọ̀gbọ̀ yẹn ìwọ ló fẹ́ ṣe ìwọ ló fẹ́ ṣe ó wà fẹ́ mẹ́kùn fún ẹ̀wọ̀n ló fẹ́ ṣe. o olóòrùn tó tó yẹ ni ẹ o ò ṣe jìnnà rẹ kó máa jìnnà rẹ kó máa tún lè ṣe àyè náà jẹ tì í. sọ̀rọ̀ tó kágírí borí o ti gbàgbé pé òde òlówó mọ́tò àti padà sọ́dọ̀ ni mo ṣe ní kó máa bíbí báyìí wàá gbogbo ó fún búrẹ́dì náà fún bíbá yìí ó lè jẹ́ jákèjọ tán alájà ìbọn kan òsì mo wá rí ọmọ tó wà responsible ó wá ní kí n má tẹ̀lé I'm sorry for you she will come back to this house if you cannot stay in this house with us you are so free to leave. well jẹ́ kí èmi náà wá sọ fún ẹ kí wọn náà kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ dáadáa ṣó ti gbọ́ whether you like it big baller. báwo ni haba stop bothering yourself ṣèlú mi mo ní kó máa bọ̀. máa bọ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣébí tó ń bọ́dà rẹ̀. just come I can take care of everything I insist thank you. I'm expecting. all because of his property, money and everything. Because kò sí bó ṣe lè is my childhood friend, my very good friend, I'm not denying that. But you know, ní fẹ́ kó máa fi ojú yẹn kó I'm not iṣẹ́ your bed. That's no reason why tí mo fi need láti Sorry. you. I'll see you everywhere. In my dreams, you never fail. I love you, Dad. You are the one my heart needs. You are the one my heart needs. I love you die. You are the one my heart needs. I love you die. You are the one my heart calls for. See you. You know, you know, you know, from the day I set my eyes on you, it was as if I was gonna die. I never thought I'm gonna see you truly, but now I'm dying inside of me. Would you please marry me? Would you please take me for who I am? Would you please, please, please marry me? I love you, die. You are the one my heart calls for.